ọmọ èèyàn ń dọ̀n pé bí wọ́n bá jẹ nìkan lówó ń gbòòrò mọ́ká nínú mùsùlùmí wọn máa máa rajà àwọn arásíbìn wáyé bọ́ bá rajà lọ́wọ́ mùsùlùmí kọ̀ wá ní fún lówó ó lè pe ọwọ́ àgbà ńjọba yìí bọ́ba wa dé tọ́ wá sí yìí nà ebi muhammed sọ fún yín pé ẹjọ́ kan bẹ níjẹ́ yóò mú kìyàmẹ́ wà á gbà wọn bá dijọ́ náà àwọn asèlè wá àmọ́ ẹ wá wọ àwọn tó jáde lára wọn amúrúbó ni làás nínú àwọn ọ̀gá wa ni ọmọ tóun náà bí abdullahi ibn amri ibn al-as radiyallahu ta'ala anhu ẹ̀kọ́ kan tún lélẹ́yìí nìyà wọ́n ti bí àwa dáadáa ló yàyàkúyà èyí wọn ò sí kò sí nínú kùránì kò sí nínú súnà bẹ́ẹ̀ àwọn ọmọ ara kíran kò sí ti ń jẹ́ báwọn náà kùránì kò sí ti ń jẹ́ nínú súnà bọ́mọ ara kíran bá ṣe tọ́lọ́run yọ wà jẹ́nà bọ́mọ tí ó sì tí wọ́n sì bí dáadáa bí ọba ṣe tọ́lọ́run yọ wọ̀ náà o àpẹẹrẹ ni ọlọ́run fà àpẹẹrẹ lílẹ̀ fún wa nínú àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tó kọ́ta àwọn sọ̀hábì ànábì Al-Qur'ani júwe fún wa ànábì ọlọ́run la fà àpẹẹrẹ lílẹ̀ fáwọn tó dáa àtàwọn tí ò dáa nínú àpẹẹrẹ tọ́lọ́run wí gbinigbini imra'atu imra'atu Nuhin wa imra'atu Lut àbí kí lọ kí lọ bàbàrà jù báyìí lọ láyé kéèyàn jẹ́ ìyàwó ànábì ọlọ́run àbí kéèyàn jẹ́ kíni ìyàwó ànábì ọlọ́run nígbà tó lọ wá fẹ́ fàpẹrẹ ọmọ ná lílẹ̀ ọlọ́run wá fàpẹrẹ ìyàwó ànábì ọlọ́run méjì lè ju ọmọ ná ìyàwó ànábì nuhu àti ìyàwó ànábì lóòtù aleyhi masala nígbà ọlọ́run wá fẹ́ fàpẹrẹ ọmọ àjẹ́nà lílẹ̀ ńkọ́ wà mọ̀ra àtò fẹ̀ràwọ̀ ìyàwó fẹ̀ràwọ̀ náà lọ́lọ́run wá fi àwọn ah, ti ṣiṣẹ́ àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ jìnnà ọlọ́run gbaṣẹ́ táwọn àgbàlagbà ṣe àmọ́ fi káwa náà ṣe tiwa náà wàláhi làbíin ọkà jọ bí ọ̀rọ̀ ẹ̀rín ni àwọn àpẹẹrẹ ní akẹ́ alukurani fún wa akẹ́ sunna anagba muhammad sallallahu alayhi wa sallam fún wa kílò tó wá kú. abdullahi bin amr bin al-aas radiyallahu anhuma qala ukhbira an-nabiyyu sallallahu alayhi wa sallam ọlọ́run yẹn lọ sọ fún anabi pé mo wí nǹkan kan làásùmánà nàhárà wà làákùmánà lẹ́yìn kí ni tí mo wí náà abdullahi bin amúri làwọn èèyàn gbọ́ tí ń búra pé mo búra pẹ̀lú ọkọ ọlọ́run gbogbo ntókù máa ìṣù gbogbo ntókù tí ń lò lórí ilé ayé làásùmánà nàhárà ẹ̀ ní oúnjẹ lẹ́nu mi lọ́sàn-án wà làákùmánà lẹ́yìn sì ní rí kí sùn lóru mọ́ ẹ̀ máa fi gbogbo ọ̀sán gba ààwẹ̀ yìí sì máa fi gbogbo òun mi yan náfìlà abdullahi bin amr làwọn èèyàn gbọ́ tí ń wí bẹ́ẹ̀ wọn wá lọ wí fún anabi sallallahu alayhi wa sallam faqala anabiyu sallallahu alayhi wa sallam anabi wa pè anabi ní anta alladhi qulta dhalik ṣé wọ́n ló wí báyìí ló wí báyìí faqultu lahu qad qultuhu mo ní bẹ́ẹ̀ ni mo wí lóòótọ́ bi abi abi anta wa ummi ya rasulallah mo wí lóòótọ́ kódà kó fi dá ọ lójú bi abi anta wa ummi ara ọ̀nà táwọn sọ̀hábí máa fi hàn bá wọn fẹ́ràn ànábì lọ àwọn afẹ́ gidi bi abi anta wa ummi ìwà ànábì mo fi ẹ̀mí ìyá àti bàbá mi mo fi bí tiẹ̀ wọ́n máa wí bẹ́ẹ̀ fún ànábì tí èsì sọ̀rọ̀ orí ahọ́n lásán wọ́n ń sọ. So ìtumọ̀ ẹ̀ ni pé ntí ọba bá ọ láburú ọtẹmi lọrùn kọ báyà àti bàbá mi kọ bọ wà nẹbi sọlá ọsàn àwọn afẹ gidi nu láfi ní bẹyà ọba kan rẹ lóko ẹnìkan lè fẹràn nẹbi káwọn ilé yẹn sọlá lọhùn àríwọ sẹlẹ mọrọ bíi ọlọhùn tàn án àná abdullahi bin umar yìí báyìí ọlọ anabi wa ọwọ akọ àwọn wá sí wọn anabi fa agbára ọ̀dọ́ ọjọ́ lójú ló fi rọ̀pọ̀ lágbára bẹ́ẹ̀ fa innaka la tastati'u dhalik ó lè lágbára bẹ́ẹ̀ lọ títí ìtumọ̀ rẹ̀ ni. torí pọ́ padà wá nu hadith mi pé lẹ́yìn tá nàbí sọ̀ntì abdullahi bin amúri ó ṣe fún un wọ́n nígbà tí abdullahi bin amúri tí ó wá dàgbà lágbà tára ti dára àgbà kó tó wá kú ń padà wá kábàámà pé lẹ́yìn tá ní istama'tu ila nasihati rasulillah sọlọlọ sọlọ ọmọ ṣèjì ti gbọ́n tá nẹ́bí wí fún mi níjọ́ wọn àná. abdullahi bin amúra nẹ́bí sọ fún pípa iná kàdá tẹsítẹ́tì ìrúdàlì ọ̀ ní lágbára ẹ̀ o kọ́ ọ ma sùn ma kó o sì ma jẹun ma gbogbo ọ̀sán ayé ọmọ fi gbáwẹ̀ gbogbo ọmọ fi kírun. fasun wa after abdul siyami nù anabi ni èyí tẹ àwẹ̀ tọ́ da tọ́lọ̀ ń yọnu sí òun ni kí ni sum máa gbà àwẹ̀ ńgbà kan wà áfítẹ́rù sì máa jẹun ńgbà kan àmọ́ àwa ní jẹun mọ́ àmì sùn mọ́ kọ̀bálà nàdàgbà Muhammad sallallahu alayhi wa sallam. wà kùm máa nígbà kan tó máa yan náfìlà wà nàm sì nígbà kan tó máa fi ségin tó máa fi sùn sunna nàbì sallallahu alayhi wa sallam. wà sùn mí na ṣahari thalathata ayyam ẹ wo bil mu'minina ra'ufur rahim bọ́lọ̀ ń ṣe ròyìn ànábì pálá àánú ni èèyàn ní gbogbo ọjọ́ ayé tó kù tó ń wọ́n gbé láyé lòun ó fi gbà rẹ̀ ànábì wa ní mẹ́ta náà ti tó lóṣù kọ̀ọ̀kan ẹ wo gáàpù ni ẹ èèyàn ní gbogbo ọjọ́ ayé òun ló kù tó ń wọ́n fi gbà rẹ̀ ànábì náà à sún mina sahari salasata ayyam bọ́ọ̀ bá ti gbà rẹ̀ mẹ́ta nínú oṣù ó ti tó fa inna alhasanata bi ashri amthaliha ó ní torí pé gbogbo ṣẹ́ dáadáa téèyàn bá ṣe bi asharati amthaliha ọlọ́run ló wọ́n lọ́pọ̀ rẹ̀ lọ́nà mẹ́wàá inú kẹ́ ọ inú àánú wọn ọlọ́run èyí ni pé wà abdullahi bin amr bin al-as bọ́ ọ bá gba àwẹ̀ mẹ́ta tó dáa tọ́lọ́ tó yọnu sí àwẹ̀ mẹ́ta yóò ṣe déédéé ọgbọ̀n ọjọ́ fún ọ bí ìgbà tó fi gbogbo oṣù ní gbàwẹ̀ onígbọlọ bá ti gbàwẹ̀ ọjọ́ mẹ́ta anabi gbẹ fún abdullahi abdullahi amadu rabi allah anabi ni wàdáàlì kàmẹsìlú síyáàmì dàhàrí yọwọ àdàbí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbàwẹ̀ abdullahi ibn amr ni kuntu inni la utiku afdala min dhalik ah abdullahi ibn amr ni wà nabi ara mi mo lágbàdo ètò wíìlọ àwẹ̀ mẹ́ta péré nínú oṣù kan fakọọla anabi ní ọdà bọba rí bẹ́ẹ̀ èyí tí ibùdó amúri padà kábàámà sí ni o pé nba ti nba ti gbọ́ntà anabi wípé máa gba mélòó àwẹ̀ mẹ́ta amangba tó lóun lágbára jù bẹ́ẹ̀ lọ anabi ní ọ gbọ́dọ̀ fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gba àwẹ̀ náà àmì tó ṣe ni pé fasun yawman wa aftir yawmayni bọ́ọ̀ bá gbá àwẹ̀ ńjọ́ kan jẹun ọjọ́ méjì bọba gbààwẹ̀ lónìí jẹun lọ́la jẹun lọ́túnla bọba adijọ́ mẹ́rin o tún gbààwẹ̀ anabi wí bẹ́ẹ̀ fún abdullahi ibn amr kuntu ibn amr ni mo tún wí fún anabi pé inni la utiku afdala min dhalik mo lágbàá ju eléyìí lọ wà anabi sallallahu alayhi wa sallam anabi ni ọ̀dà síbẹ̀ náà kò ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ sẹ́ ọba mọ̀ o sì ní fi gbogbo òru rẹ̀ máa kírun anabuwa muhammad sallallahu alaihi wa sallam sọnù hadithi mi pé fa inna li ahlika alayka haqqan àwọn ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ tiwọn àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ tiwọn kódà àlàáfíà ara rẹ náà lẹ́tọ̀ọ́ ara rẹ náà lẹ́tọ̀ọ́ tó fún un má fi gbogbo ọjọ́ ayé gbààwẹ̀ má fi gbogbo ọjọ́ ayé yan náfìlà anabi ní fasum yawman ọ̀dà àkọ́ọ̀bá lọ lágbára jù yín lọ má gbààwẹ̀ ńjọ́ kan wa aftir yawma má sínú ńjọ́ kan èyí tá anabi kọ́ wí fún ni pé máa sínú ọjọ́ méjì ńgbọ́ olóhùn lágbára jù bẹ́ẹ̀ lọ anabi ní gbà wọ́n bá gbà wẹ̀ lónìí jẹun lọ́la bọ́ba di lọ́tàn lọ gbà wẹ̀ bọ́ba di jọ́ mẹ́rin ọ̀jẹun. kadhalika siyamu Dauda aleyhi salam anabi nírọ̀ àwẹ̀ nílà anabi Daud aleyhi salatu wa salam bá anabi Daud àti gbà wẹ̀ wọ̀ wàhùwà afdalu siyam anabi ní ọ̀sán àwẹ̀ tó tún dáa jù ní òun lọ́mọ́ torí pé bàbá ti kú òrèrè ilé yọ padà di kíni síyáàrù dáàrú lókù èèyàn fẹ́ rí ogbọ́jọ́ ayé gbá àwẹ̀ nu kò sí bá a mọ̀ àmọ́ bọ́ bá lọ lágbára bó ti lè kọ́ lágbára àwẹ̀ tó ọlọ́run lè ẹlòmíràn lọ́lọ́run fá àwẹ̀ ọ̀rọ̀hún lọ́rùn òun èèmà yàtọ̀ ńlá àwẹ̀ àtìgbà tó ń jẹun ọ̀dà súnmùyẹ́wò máa ń gbà àwẹ̀ ẹjọ́ kan wà á fẹ̀rù yẹ̀wò máa ebi kuntu ibn amri ni inni la utiku afdala min dhalik wa nabi mo lagba duba mi lọ gbàwé lónìí jẹun lọ́la gbàwé lọ́túnla ẹ̀gbọ́n ta nabi wí anabi ni la afdala min dhalik kọsáwẹ kan tó ní ládàjẹ yìí ń lọ mọ nǹkan kí nǹkan ló kù la afdala min dhalik anabi ni o sáwẹ kan tó dáa gbàwé yìí lọ mọ ọgbàwé lónìí jẹun lọ́la wa قال لا صوم فوق صوم أخي داود عليه السلام شطر الدهر صم يوما وأفطر يوما النبي ní sáwẹ̀ tó tún dáa dúró àwẹ̀ tá nàbì dáwùdà nígbà yẹn gbà àwẹ̀ lónìí kò sinmi ní ọ̀la tó bá dọ̀tun ló tún gbà àwẹ̀ nípa báyìí ẹ̀wọ́ bá nàbì wa muhammed sọ̀rọ̀ sọ́nà bó ti tó bẹ́ẹ̀ yẹn bá lè gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta ọ̀dà púpọ̀ gbogbo oṣù kọ̀ọ̀kan ọjọ́ tó sì dáa jù nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun níjọ́ tó ṣojú ọ̀run bá di mẹ́tàlá àti mẹ́rìnlá àti mẹ́ẹ̀ẹ́dógún súnà nàbì ni ẹni ọlọ́ba ní kọ́rọ̀ lọ́rùn ọ̀dà púpọ̀ sallallahu alaihi wasallam kéèyàn máa gba àwọn ọjọ́ kẹtàlá oṣù ojú ọ̀run ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún bẹ́ẹ̀ bá lóun lágbára jù báyìí lọ sum yawman wa after yawmain bàbá gbààwẹ̀ lónìí kó sinú ọjọ́ méjì lẹ́yìn ọjọ́ méjì kó tún gbààwẹ̀ bọ́bá lòun lágbára jù bẹ́ẹ̀ lọ bọ́bá gbá òun jọ kan kọjá òun jọ kan bọ́bá gbá òun jọ kan kọjá òun jọ kan anabi ní ọ̀sá àwẹ̀ tó dáa dùgbò ńlọ ma èèyàn gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé gbá àwẹ̀ kò sì gbọ́dọ̀ máa fi gbogbo òru rẹ̀ yan náfìlà á padà ka tọ̀rọ̀ náfìlà náà ní hadith tó tẹ̀lé insha Allah nínú tí ọ̀rọ̀ mọ eléyìí ni pé bẹ́ẹ̀ yẹn bá wá ní òun fẹ́ máa gbà àwọn ẹjọ́ kan òun ó sinú ọjọ́ kan àbí wọ́n máa gba àwọn ẹjọ́ kan wọ́n máa sínú ọjọ́ méjì inṣàlá á padà débẹ̀ pé àwọn ọjọ́ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ kọ́dà bọ́kọ́ síjọ́ tó máa gbà á nínú wọn ni kíni àlẹ́ẹ̀dẹ́ yìí yòmẹ́yì àlẹ́ẹ̀dẹ́ ọjọ́ ọdún méjèèjì haramu ni ẹnìkan ní àwẹ̀ kan ń bẹ téèyàn máa gbà téèyàn bá gbarú àwẹ̀ náà irọ́ ni ọjọ́ ọdún àwẹ̀ àtọjọ́ ọdún iléyà haramu ni tànàbí pé sallallahu alaihi wasallam ẹ̀yin gbọ́dọ̀ gba àwẹ̀ láwọn ọ̀dọ́ méjèèjì kọ́dà bẹ́ẹ̀ yẹn bá ń gba àwẹ̀ ọjọ́ kan tí ń sínú ọjọ́ kan tọ́ba fi bọ́ sọ́kan náà àwọn ọjọ́ yìí ọ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ o ìlànà ọlọ́run tọ́lọ̀ fẹ́ràn nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam هذا والله أعلم وصلى الله وسلم وبارك Muhammad, نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم أدقف الله وقرأ طرقة وقف عليه محمد صلى الله عليه وسلم ilé tí agbó ìkúlù fún ọni ayé àti ní òkè ọ̀nà so ní ẹ̀ka àkókò kò máa bo ìbéèrè náà ní àwọ̀ yìí tó bá rú ayé yálẹ̀ ìtì agbó yìí tàbí àwọn míì tí a ti gbọ́n lọ́gbẹ̀ẹ́ náà ọlọ́run bá díẹ̀ náà lálàǹfààní àti ìgbà so kọ́ fa number one two three so ọjọ́ àti àdúgbò àmì ìṣọ̀ report kí a tó lọ sí ọ̀dọ̀ àwọn oníbèrè nígbà tí wọ́n ti kọ àwọn ìbéèrè kan sí ibi ìtẹ́lẹ̀ so wọ́n ní ní ṣókí wọ́n ní tẹ̀lé àwọn tẹ̀lé wọn ṣe àlàyé kíkíní jẹ́ díkì jàmáì so and then kí ni ojú tí Islam fi wò من الإسلام الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه، سواء داون بيري آيات يا أتليك من سورة النساء آه، وإن أردتم استبدال زوج بيانات وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا نعم oníbèrè ní kí ni jẹ́ àdìkìrì jàmáàyí ìmọ̀ ṣe àdìkìrì àpapọ̀ ìtumọ̀ ẹ̀ náà nù. wọ́n á ní kí ni ojú tí islam fi wò ó ní kúkúrú gẹ́gẹ́ bí ọjọ́ tó ti lọ. Ah, ojú tí islam fi wò ó òun ni pé kí wọ́n ṣàdìkìrì ọ̀dà inú súnà mẹ́lẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ gbogbo àdékèrè tí ọba ti ní í ṣe pé ẹ máa gbé lẹ́yìn mi ẹ máa wí ẹ máa gbé ọba súnmọ́ ànábì mi sọlọ́gbà wàhálà sọlọ́ ẹni nù nínú pétérò jàmáyé àbíwẹ̀ asálámà tá àbí nǹkan nǹkan ni àwa ti panupọ̀ pé ọya ẹja bẹ̀rẹ̀ bí ìgbà tí èèyàn ń darin pé ọ̀run wọn máa lọ déédéé bọ́ba yìí pé eléyìí ń wíjẹ tó ń wíjẹ tó ń wọ́n papọ̀ láì ṣe pé àtò pé a máa wí déédéé èyí yàtọ̀ àmọ́ gbogbo ibi bàbá gbóhùn òkè ńgbà kan gbóhùn gbogbo wo lò òkè ibi abá tún gbé ohùn sísàlẹ̀ gbogbo wa náà ti máa wà díkiri bẹ́ẹ̀ ohùn gbogbo wa náà tún lọ ọ̀sàlẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo tó bá ti rí báàmì ọ̀gá súnà nàbọ̀ mọ́tàmọ́sí lọ́sàn-án ẹlẹ́wọ̀n ní kúkúrú. báwo kí ọtún lọ sí ọba tí ó náwó lẹ́ẹ̀kan sí ẹni yìí ní obìnrin ló kọ obìnrin ni ẹni tó kọ ọ ní ìṣòwòlù wọ́n ní àwọn gba ọmọ kan sí ọ̀dọ̀ láti kékeré ọmọ ọkùnrin àwọn gbà sí ọ̀dọ̀ àwọn tọ́jú láti kékeré fáwọn ọmọ ìfiwá dàgbà wọ́n ní tí wọ́n lójú ni pé ìjẹ́rú ọmọ yìí gẹ́gẹ́ bí sísítà tó ń lo nìkan jẹ́ ó lè rí ibi tí ìsìláàmù ṣe ní èèwọ̀ fún àwọn àgbàbí láti rí ǹjẹ́ ọmọ ilé ìlẹ́tọ̀ sí àti rí gẹ́gẹ́ bí pé ń gbé ọ̀dọ̀ láti kékeré. eléyìí ó dìpẹ́ndì lórí ká mọ bóòlù ọmọ náà ti jẹ́ sí arábìnrin bọ̀túngbà tí ó ṣàlàyé yìí náà kọ̀ọ̀kan rárá wọ́n ní kọ̀ọ̀kan rárá kìí ṣe pé mọ̀lẹ́bí kan náà ni wọ́n torí pé àwọn kankan ń bẹ tó bá pé ní lápèjúwe nísìnyí ọmọ tẹ́gbọ́n rẹ̀ bí àbọ̀mọ́tàbúrò rẹ̀ bí gbogbo eléyìí bí ọmọ rẹ̀ náà ni gbogbo kò sí yàtọ̀ ní ìdájọ́ sẹ̀ríà kò sí dájọ́ yàtọ̀ láàrin ọmọ tiẹ̀ àtọmọtẹ́gbọ́n rẹ̀ bí àbọ̀mọ́tì àbúrò rẹ̀ bí àbọ̀mọ́tò yìí pé ní. ìyá kan náà fún àwọn méjèèjì lọ́yàn kọ́ra bó jìnnà síra wọn bóyá ọmọ yìí bóyá ìyá àyá àwọn méjèèjì lápèjúwe wọ́n rí i pé ìyá yìí fún méjèèjì ní ọyàn pọ̀ kọ́ra jìnnà síra wọn àwọn àpẹẹrẹ nìyẹn tí ò sí kò sí wàhálà ń pé yìí gbẹ̀gẹ́ bí eléyìí tí ó wí nísìnyí pé bí ìgbà téèyàn kàn gba ọmọ kan sọ́dọ̀ tí ò sí ìbátan kankan ní àárín wọn ìdájọ́ sẹ̀ríà ìsìláàmù ni pé ọmọ yìí èyí wọn sọ ọ́ di mọ̀lẹ́bí wọn òun ni àwọn àfáàfin máa ké fún wa pé bẹ́ẹ̀ bá fẹ́ sàánú ọmọ ọ̀dà púpọ̀ àmọ́ ká adopt ọmọ nítumọ̀ adoption pé asọmọ ìdọ́mọ mi sẹ̀ríà ìsìlámù ọ̀farama ọgbọ́dọ̀ máa jẹ́ ọkọ bàbá tiẹ̀ kí wọn náà máa jẹ́ ọkọ bàbá tiẹ̀ bí yẹn bá fẹ́ sànú ọmọ òrukàn ọ̀dà púpọ̀ ó sì ní ládàá àmọ́ nínú tó lè ba ládàá nìjẹ́ tẹ́lómi ọmọ òun ni ká sọ ọmọ ọlọ́mọ di ọmọ tèèyàn sẹ̀ríà ìsìlámù ọ̀farama bàbá wa rí báyìí lóyún tóbìnrin yìí wí yìí ipe ọmọ yìí mi náà mọ tọ́jú rẹ̀ láti kéke yóò sọ̀rọ̀ kọ́ wá dàgbà kí n máa wá bí discrimination pé bóyá àwọn ọmọ tiẹ̀ wọ́n lè wọlé ńgbà kan ẹni kó wọn lọ tó ń ta bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀ báyìí anabu muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà ṣẹlẹ̀ láyé anabi à ń pe arákùnrin kan ní salim láyé anabu muhammad sallallahu alayhi wa sallam mawla abi hudayfa òun náà gbé ọ̀dọ̀ Abu Hudayfa àtìyàwó rẹ̀ láti kékeré bẹ́ẹ̀ ni àmọ́ wọn tán gẹ́gẹ́ bá arábìnrin ti béèrè. ìyàwó Abu Hudayfa náà wá ń béèrè lọ́wọ́ ànábì báyìí pé Sálímù ní ti ń dàgbà ní ti ń kú ní ọmọ èké ṣé kọ́mọ wọlé tọ̀ àti mo bọ́ra lẹ̀ àti ẹ̀yìn bọ́ra lẹ̀ bíi ìgbà tó mi ké bá wọlé tọ̀ yà bí gbọ́ ọmọ ẹni náà ni tí mo sì mọ̀ pé kì í sọmọ mi anabi ah, ní ọ̀nà tó bẹ́ẹ̀ ọ̀nà ó ṣòro fún un torí láti kéke òun ti tọ́jú rẹ̀ anabi ní tó kún bẹ́ẹ̀ ni pé arùbẹ̀ẹ́hì anabi wa muhammad sallallahu alaihi wa sallam wíwẹ̀ anabi ní ọ̀dà ntó o lè fi sọ ọ́ dẹ̀tọ́ tí o ní sí wàhálà kankan mọ́ tí ó di bí ọmọ rẹ òun ni kò fún ní ọ̀yàn ọmọ yìí bọ́ba ẹ̀kọ́ ọmọ tó wà lọ́mọ kékeré ni ọ̀rọ̀ àmọ́ kọ́dà ń jọ tí ànábì ń wí ọ̀rọ̀ yìí sálímù ti kú lọ́mọ tí máa mú mú ibi tá à ń lọ nìyẹn èyí tí ń túmọ̀ pé ní kọ̀sọ́nà tí wọ́n fi lè fún sálímù lọ́mú bí pé kí wọ́n fún ọyàn yìí sí ibì kan kí wọ́n pè fún kó mú arábìnrin yìí ṣe bẹ́ẹ̀ láti jọ́nà sálímù ti dà bíi ọmọ bíbí tóun náà bí ní kúkúrú obìnrin yìí náà bá fẹ́ bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ bí ọba ti wá lè ṣe léyìí ń òfin ọlọ́run àgbọ̀dọ̀ fọ́ pa lójú ọmọ tó bá jọ ọmọ ẹni àbọ̀mọ ẹgbẹ́ ẹni ọmọ àbúrò ẹni nkankan bí ọmọ ẹni náà ni àmọ́ ọmọ tá a bá tan àkọ́mọ gbélé wọn kí wọ́n máa tọ́jú rẹ̀ àmọ́ kọ́ mọ̀ pé àlá gbọ́dọ̀ wà ń bí tó lè rí ní òhò ara àwọn nígbà tí èso ọmọ bíbí rẹ̀ ọlọ́run tá a rà. number agwanje ah, mwananikia assalamu alaikum ẹ jọ̀ọ́ kí ni ojú tí islam fi wo orin orin tá a mọ̀ lẹ́nu orin kíkọ àti lílù nínú islam àti pé tá a bá ṣe ṣe wàlímọ́tì nìkan ìjẹ́ àdìsí pé àwọn èèyàn máa ń wò pé wọ́n ní káwọn obìnrin ó lu dúkù ìjẹ́ ó ṣe é apply orin wa ìjẹ́ ó ṣe é apply pẹ̀lú ìyẹn sọ̀rọ̀ alhamdulillah eh, ṣáájú eléyàn ọlọ́run san ilé san dáadáa ẹnìkan eh, fóònù mi níjó ní eh, ó ní àlàyé tí a ṣe ń gbẹ̀jọ nípa tọ̀láàpù ìgbò lèyàn lè dá obìnrin padà ìgbò lèyàn lè dá obìnrin padà mo rò pé bóyá mi náà gbọ́n wí dáadáa ó ní tóun gbọ́ yé ni pé bí èèyàn bá kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta ó tún lè dóbìnrin padà sẹ̀ríà ìsìlámù ń bẹ a sì sọ́njọ́ náà pé kọ́dà bí ọba fẹ́rù obìnrin yìí obìnrin yìí gbọ́dọ̀ ṣe kínni yọ lọ lọ́kọ̀ míì kó tó padà fẹ́rù ẹni bẹ́ẹ̀ ẹni ọba kọ obìnrin lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kùránì ní àtọ̀láàkú ẹ̀ẹ̀mejì péré ní tọ̀láàkú bẹ́ẹ̀ yẹn bá ti waste opportunities méjèèjì yìí bọ́ bá kọ ìyàwó lákọ̀ọ́kọ́ lópin ìgbà tóbìnrin bá wà ní ìdá òdìdá padà bàbá kọ lẹ́ẹ̀kejì tóbìnrin yóò ti parí ẹ̀dá ó lè ṣe kí ni ó lè dá a padà kọ́dà kò níbi yìgì tuntun ìgbà tí ó tó so yìgì tuntun ni ìmọ̀ kíkọ́ alákọ̀ọ́kọ́ àbí kíkọ ẹlẹ́ẹ̀kejì ó fi obìnrin yìí lẹ́ àbáwọn tí wọ́n láwọn parí ìjà la fi sọ ń dò ní bí yẹn bá mọ̀ pé wọ́n da sáàrin lọ́kọ-láyà ẹ gbọ́dọ̀ tètè dá sí kí ẹ̀dá ò tó parí o kí ni jẹ́ ẹ̀dá ìmọ̀ ìṣe àbí mara lẹ́yìn ẹ̀gbọ́ ní ẹ̀ẹ̀mẹ́ta bí yẹn bá mọ̀ pé àwa dá sọ̀rọ̀ náà ránṣẹ́ sí àwọn bàbá lẹ́kọ̀ọ́ kan kí wọ́n yẹn dú ẹ̀ kí ẹ̀ dà tó ṣe kí ni torí pé ìtumọ̀ ẹ̀ ni pé bóbìnrin yìí bá wà bẹ́ẹ̀ tí wọn tí ọkọ rẹ̀ ọ̀gbá padà kọ́dà bó ṣe kíkọ́ alákọ̀ọ́kọ́ náà tí ẹ̀ dà bá ti lọ kọ́dà bó fẹ́ gbà padà yóò ṣe kí ni yóò so ìdí mí ni o kọ́dà bó bá fẹ́ gbà yà ó lè gbà padà ń gbé pálákọ̀ọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì ni àmọ́ tí ba bá fi lè lọ tọ́filẹ̀ fún ayíbọ̀ mẹ́ta àbí mara mẹ́ta kọ́dà bí ọgbà ológun yìí padà ìdì míì ni ó fi gbà á padà bọ́ba tiẹ̀ ti wá pé ẹ̀mẹ́ta àti ìdì míì àti ìdì títẹ́lẹ̀ ọ̀kan kan ọ̀gbà obìnrin padà mọ́ gbọ́dọ̀ obìnrin yìí gbọ́dọ̀ lọ́ọ́ fẹ́ ọkọ míì bí ọba tiẹ̀ padà sọ́dọ̀ ọkọ tí ń kọ́ lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta yìí gbogbo eléyìí ọlọ́run fi ń sọ pé àwọn obìnrin yìí ṣe ń tà máa gbábí bọ́ọ̀lù kọ́lọ́wọ́n bá kí ọ ṣàánú wa. na ìbéèrè oníbéèrè ni pé ọ̀rọ̀ orin ìlú nkankan mo rò pé bóyá ntọ́jẹ́ kó ń béèrè yóò béèrè kọ́lọ́wọ́n kọ́ ṣàánú níbi tá a báyé dé lónìí òun ni islamic music bí ìgbà téèyàn ní oyin àtẹwúro wọn á ní irú oyin wo olóyin ewúro ni pé oyin kíni oyin ewúro lélẹ́yìí sọ́rí kó jìnnà sí làákàyè hmm? nígbà tí ọlọ́run lòun ọ̀fẹ́ music tá a wá so ìsìláàmù máa la pé islamic music bẹ́ẹ̀ bá wá rí táwọn ní islamic music yìí ń ṣe kọ́ra tẹ́mi gángan ní wọn díẹ̀ kò sí yàtọ̀ kankan nù táwọn ní music pọ́nbélé náà ń ṣe kọ́dà nìkan sọ fún mi jọ ní pé náà ti máa kọ mísíkì pàmbélé ni ọ̀kan náà ń kíwu nísìn tó náà kíwu ń bi àtẹ tiẹ̀ náà tó ṣe pé ńgbà tẹ́yìn oní islamic music tẹ́ ẹ ti ń gbogbo ń tà ń ṣe lẹ́yìn náà ń ṣe kò burú káwa náà mú nínú mákẹ́ẹ̀tì tí yín tó dànù ẹ̀dá kùn torí tọ́ muhammad sallallahu alayhi wa sallam alukur'an karim aya tó wà nù suratu sajida wa minan nasi man man yashtari lahwal hadith liyudillu liyudilla an sabilillah abdullahi bin mas'ud ní òun búra ló kọ ọlọ́run ó lóun búra ló kọ ọlọ́run ntọ́lọ̀ ń pè ní lahwal hadith báwọn kan máa fowó wọn ra ọ̀rọ̀ arí liyudilla an sabilillah láti lè nu àwọn èèyàn kúrò lójú ọ̀nà tọ́lọ́run. Ibn Mas'ud ni mo búra ló kọ ọlọ́run al-agani orin lọ́lọ́run wí bẹ́ẹ̀ nípa báyìí orin lórin jẹ́ àmọ́ orin ìsìláàmù lélẹ́yìí kọ́dà ń bi tó burú dé gbogbo àwọn tí ń da wò kí wọ́n bẹ̀rù ọlọ́run mo fi ti ara mi gbọ́ lórí rédíò kanjo ní ẹnìkan ìbẹ̀rù ọlọ́run ló gbé ló fóònù pé ọ̀rọ̀ wá sílẹ̀ ń bá wa sọ àmọ́ ntí ẹ̀ ń plé bíi ntálódì yìí ọjọ́ mísíkì ẹni náà wá ń pẹ́ bọ́ntínwí ni orin lárúbáwá ni kò sí tẹ́nìkan fi tẹ́nìkan o bí nàìjíríà ti ní barista tí wọ́n ní kọ̀lìntìn tí wọ́n ní nkankan ní gbogbo ẹ̀ làwọn lárúbáwá náà ni kéèyàn wá gbé kọ̀lìntìn lárúbáwá wá kókó ni lárúbáwá ní ń kọ wàláhi làbín ẹnìkan ló fóònù gangan akéwì ìbò wọn tiẹ̀ kéwú gbogbo tí wọ́n lù ń bi dùdú nkankan ní wọn ni ìwọ̀nra ọ̀gbọ́n tí ń wí ni orin lárúbáwá ni ẹja bẹ̀rù ọlọ́run o torí pé bẹ́ẹ̀yàn bá nítorí tá à ń sọ ni pé bẹ́ẹ̀yàn bá tara àyàn sọnù bọ́bá dàlí kì í á mà bọ́lọ̀ bá ní ọmọ lọ ná ń bẹ alukurani bẹ́ẹ̀ pé yóò ní àwọn tí wọ́n sọ wá nù eh, kí ni kurani wí àti ihim bẹ́ẹ̀ fẹ́ yìí làdá ọlọ́run wọ́n ti ba tàwọn jẹ́ náà àmọ́ wọ́n ọlọ́run dákun gbogbo báyìí pé ya ẹyọ kan làwọn jẹ méjì ní orí jẹ wọn níbi ọ̀nà àkùrá níbẹ̀ kéèyàn sọ̀rọ̀ gbogbo tí ọba fẹnu rẹ̀ wí kéèyàn bá wà ń pò kọ́ máa sọ̀rọ̀ káwọn èèyàn máa gbọ́ kọ́ máa wá sí opportunity náà lò ọ̀pọ̀ ní lárúbáwá kò sẹ́ ẹni ọba gbélé lárúbáwá máa ń dín wí gbogbo ẹ̀yà ayé bákan náà la rí àwọn náà ní kọ̀lìntìn tí wọ́n ní gbogbo àwọn ìdáhùn yìí nìkan kéèyàn wá gbé kan wá kọ́ wá pé torí pé ń sọ lárúbáwá alẹ́ yìí náà ànàtàkìlá ní òní kúkúrú bó ti jẹ́ nìyẹn. anagba muhammad sallallahu alaihi wa sallam pé báwọn obìnrin bá ń ṣèyàwó àwọn obìnrin nìkan dúfù lànàbì ni wọ́n lè lù kí ni wọ́n ń pè dúfù lọ́dọ̀ wa ń bì ìlú olójú kan kí ni wọ́n ń pè. Hmm? ọ̀nà bí kékeré báyìí ẹ̀ǹgbè kan bí olójú kan báyìí láàrin àwọn obìnrin tẹ ọkùnrin kan ò sì ní rí wọn èyí wọn ò burú bọ́ bá jẹ́ gbà tó ní bọ́ bá jẹ́ gbà yàwó àmọ́ yìí ó yàtọ̀ fóorin ó yàtọ̀ fún kínní ó yàtọ̀ fóorin ẹ dákun ẹja gbọ́ méjèèjì yìí dáadáa kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bá ń ṣe wáàsí ẹja wa náà máa nǹkan kan mo wà lẹ́kọ̀ọ́ ńjọ́ kan eh, nígbà tí eh, níbi wá sí kan tá a wá kó mbẹ ẹnìkan wá bá mi ọlọ́kọ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ dáadáa ó ní òun wà confused pé gbogbo ẹ̀yin àfa ló ń gbọ́ ẹ̀yin àfa súnà òun gbọ́ pé lórin ọ̀dà àmọ́ kọ̀fẹ́ sí wá sí tẹ́yìn náà ṣe tẹ́ ẹ̀ ní pé àfọ olórin kan wí báyìí ẹ̀yin náà tún ní àfa olórin kan wí báyìí ẹ dákun ẹ já ẹ̀ ìtumọ̀ ní máa dá wàhálà lẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan kólóòrò àti kínní àti tọ̀láàkọ̀ àmọ́ báwọ̀ bá tú sóyìnbó divorce náà ó pè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà lórin lárúbáwá ní tí wọ́n ń pè ní kínní àṣẹ́rù wọ́n ní wọ́n ń pè ní kínní alogoniya wọ́n ní wọ́n ń pè ní kínní alimosiikọ̀ àmọ́ báwọ̀ bá tú gbogbo ẹ̀ kí lágbè <laughs> orin orin náà ni àṣẹ́rù lànàbí ní ìnàmínà ṣẹ́ẹ̀rí làhẹ́kìmá orin tá a lè pè ní ṣẹ́ẹ̀rù lónìí tó súnmọ́ ṣẹ́ẹ̀rù níbi ewì n ti ń jẹ́ ṣẹ́ẹ̀rù lédè lárúbáwá nù àwọn tó bá yẹ pé léèwé la lọ irú poem àbí poetry níbi literature àwọn ti ń jẹ́ ti ń jẹ́ nù. No ọlọpọlọpọ ẹlòmíín náà yóò ní kílẹ̀ ń kọ̀ndẹ́ mu orin sí anabi gan ní hikima ń bẹ nù orin bí ẹ bá máa ti ń wí sẹ́rù lànàbì wí o kò sì dàrú nínú èdè lágbáwá ọ̀tọ̀ ní kíni ogun níyà àgá ní ọ̀tọ̀ ni mò ń sí kọ̀ gbogbo àwọn eléyìí ni abubakar ńdọ́tà abubakar gbọ́ táwọn kan kọ́ anabi ní abubakar ní kíni amasamiru shaitan fi bẹ́ẹ̀ ti rasulillah irinṣẹ́ ṣètọ́ ní làbúbákẹ́ pé rọ́bì ọlọ́hùn tààlà ní kúkúrú eléyìí náà bá a bá ń ṣe wá àti ká máa gbà pé sí àwọn èèyàn bàbá láàfọ olórin àfọ oníṣẹ́rù là ń gbé o kìí ṣe ogún níyà kìí ṣe ṣe kíni mùsíkọ ìtumọ̀ yorùbá ni ọ̀ ọ̀dà pé lárúbáwá orí ti dèdè yorùbá lọ láì fi rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó pé yẹlẹyẹlẹ lárúbáwá àìsábà rí ìtumọ̀ fún bẹ́ẹ̀ nínú èdè yorùbá ẹ̀yà ká dúró báyìí ọjọ́ ti lọ sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. ẹ sọ mi àbí